Gbogbo akátẹ́wọ̀ orúkọ àtàfẹ́ ṣe, ká lè máa fi àníyàn nìkan kan náà síbẹ̀ ọlọ́run gbogbo àníyàn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá gbélé lu ẹ̀ ọlọ́run tà bí ara rẹ̀ ọlọ́run bá bí abùkátà wa ọlá bàbá wa aṣẹ́wò kamali dín aládàbí ọlá aṣẹ́wò kamali dín ọlá aṣẹ́wò adam abdullahi ọlá bàbá wa oníláwà ní bàbá wa lágbàjì ọlá bàbá wa kìlápá ló jẹ́ pé kàdúrú àwọn bàbá wa náà ni bàbá ti ń dákọ̀ wọn kò sígbà tí àyíká àwọn lálejò lọ rẹ̀ àti àwọn lálejò lọ ràmùdá rẹ̀ ọlọ́mọ sàgbàdo àwọn gbogbo ọkùnrin tó wà ń bíbà yìí náà tá a wá bá wa ya wa yọ ọlọ́run àdídúró wa kò ní bíbà ló jẹ́ láyé ọ̀la bisimilayi rahman rahim bisimilayi rahman. اللهم اجعل ما نشاء موافقا لما تشاء اللهم اجعل ما نشاء موافقا لما تشاء اللهم اجعل ما نشاء موافقا لمن تشاء كي لا يسير ما نشاء مخالفا لمن تشاء وما نحن أتاشا خلاف من لا يشاء لو جاء العبد وشاء من كان إلا ما تشاء فتبنا بما تشاء وما تشاءون إلا يشاء الله رب العالمين لا تبقى بأسمائك الحسنى يا الله والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور القهار الغفار الرزاق البطال العليم القابل الباسل الحافظ الرفيق المعز المذل السميع البصير العاقل العادل اللطيف الخبير الغفور الشكور اللطيف الخبير المكسي الجامع الغني المبني المانع النور الهدى البديع الوارث الرشيد الصبور إلا غفاره ورفعنا ساسباته والحمد لله رب العالمين وهو حسبنا ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله وهو حسبنا ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله وهو حسبنا ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله الفاتحة lábẹ́rẹ̀ àti bàbá wa bàbá ọjà àti gbogbo àwọn bàbá ọjà yòókù lọ́mọ sáà máa bẹ pẹ̀lú alufa àti ha bisimilayi rahman rahim.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 ọ̀gá Tinubu tó wà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé Ọlọ́run ló ń bá o. ọ̀là àwòrán ọ̀là àwòrán ìlà ìlà ربي kó má bàjẹ́ kó má bàjẹ́ òwe kí kó má bàjẹ́ òwe kó. lẹ́kṣọ́rà ti súnmọ́ tòsí a ṣe àdúrà ìyá wa àṣàmì ìyá wa àgbà tí ọlọ́run ọba mi ṣe gbòǹgbẹ́ oríire oríire yìí tó fi débi tó dé yìí àbọ̀ lórí nǹkan ní bí ìyá bá ti ní ìyá rẹ̀ ó di dandan kó gbẹ̀sán rẹ̀ torí lẹ́yìn ò bá ti ní ìyá rẹ̀ onígbà wo ní sori ire èmi bára mi dúpẹ́ ọlọ́run ká dúpẹ́ yàrá lórí ire. sọlá fún ọmọ ọdún sọlá fún ọmọ ọmọ tẹ́lẹ̀ pé orin náà gùn lọ wọn náà bá jẹ́ ìyá kejì náà yóò ṣe máa lọ nìyẹn o àbí ọ̀nà bá fẹ́ ilá má pàtàkì aláwùrọ̀ bí. àwọn hmm. tó wá ní kí ìyàwó jẹ́ ìyàwó àṣàbí ìyàwó àgbà ìyàwó àbí bàtù àṣàbí ọ̀kí mọ́gàjì ọlọ́wọ́ aṣàlẹ́kùnkẹ́ wọn. nínú kẹ́ni ìyàwó lọ́sọ̀ aṣàlẹ́kùnkẹ́ wọn. ìyá Ìgbò ìyá Haúsá ìyá bẹ́rìbẹ́rì ìyá tápà ìyá gbogbo ayé ọlọ́run tí alábi sílẹ̀ mẹ́jọ báyìí àmọ́ sọ́kọ́lọ́ bá wa kẹ́ ẹ̀ aláṣàbí gbogbo mi sílẹ̀ kò mọ bàjẹ́ sàtí àmọ́ bàdé aláṣàbí. ẹ dàpọ̀ kábàrà ẹ kábàrà ẹ dàpọ̀ ojú wo rí bàbá wa Obesere jẹnana apèjà lọ́jọ́ yàrá náà ó lè bọ̀ asagbara wo pè é yàrá jà wá gbé aago wọn wá pè é nísàdúkà bàbá wa Obesere owó àdúà tọ́lọ̀ ti ṣe tó ti gbà lára owó àdúà lẹ̀ jẹnẹra jide. ẹyin jẹnẹra dákọ̀ jáde de bá fi mọ́ olórí pẹ̀lú ọ̀rọ̀ ọmọ tí ń bẹ lẹ́yìn gbọ́dọ̀ dórí o. ìyá wa bukiri náà sínú láìlọ́nù.